ẹ kú ní àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò bàbá ètò pẹ̀lú dókítà Olúwafẹ́yìkẹ́mi Ayaniyi Ọláyínká máa ń ní cultural ambassador ìyá àwọn èwe ẹ ká máa fi èdè abínibí àwọn ìbílẹ̀ ká máa fi tó àwọn ọmọ wa kí àṣà wa ìṣe wa kí ó má bàa parun òun ló ń kí yín kàbọ̀ sórí àkọ́tún ètò bàbá ètò níbi tí a ti máa ń sọ ọ̀rọ̀ tó ń lọ bó ṣe ń lọ nílùú màá ń sọ ọrọ̀ ajé mm, ètò òṣèlú bí orílẹ̀-èdè nàìjíríà bí ó ṣe tẹ̀síwájú àti ìgbé ayé bá a ṣe lè gbé ìgbé ayé àlàáfíà gbogbo eléyìí ó ní àlejò mi ni wọ́n mọ̀ bá wa ṣàlàyé lórí ètò bàbá ètò lónìí ta ni àlejò mi wọ́n jẹ́ ògbóǹtarìgì olùṣirò owó alàgbà adẹniyè bámgbóyè emmanuel ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. ẹ kú déédéé wòye o tó alàgbà Adéníyì hmm. òun náà ni mo ti ṣàlàyé síwájú òṣèlú ètò ọrọ̀ ajé ètò okòòwò ṣé wọ́n wọnú ara wọn àbí wọ́n dáńfó gidigbe. ah wọ́n wọnú ara wọn because nítorí pé ọ̀rọ̀ òṣèlú kò lè sí òṣèlú láìsí ìṣúná owó hmm. kò dẹ̀ lè sí ìṣúná owó láìsí òṣèlú láìsí ọrọ̀ ajé wọ́n dàbí ìbejì ni in fact a lè pè wọ́n bẹ̀ta hmm. so kò sí bá a ṣe lè yọ wọ́n papọ̀ kò tí wọ́n ń ṣe ní àsìkò tá a wà yìí tó ti jẹ́ pé ọ̀rọ̀ ìdìbò tó so hmm. a lot of things ni ló ń lọ and a lot of things ló yẹ ká ló yẹ ká take cognizance of hmm. so as. àwọn èèyàn ń pariwo pé ọrọ̀ ajé wa dẹnu kọlẹ̀ táwọn olóyìnbó ń pè ní recession ṣẹ́yìn náà gbà pa wà ń recession. èmi máa gbà ipa wà ń recession àti ìsìn recession CBN Central Bank of Nigeria wọ́n kàn signal wa pé very soon bí nǹkan ṣe ń lọ pé a máa wà ní recession but lọ́wọ́ báyìí àti ìsìn recession. So, pẹ̀lú bí gbogbo nǹkan ṣe gbọ́wọ́ lórí ẹ̀sìn tọ́pá àsìn recession. nǹkan tó bá sọ fún wa náà ni because but I mean eh, why? because only. ní ẹ máa ń pe àwọn kinní kan ní indices. kí làwọn indices tẹ́lẹ̀. Eh, for instance ó ní ó ní indices tó máa ń lò ibi wọ́n eh, eh, máa ní ní first quarter second quarter third quarter kẹ tó lè sọ pé economy lọ sí recession ó ní àwọn kankan tó gbọdọ̀ ṣẹlẹ̀. bíi bíi Okay. for instance um, ní àpèjúwe wọ́n lè ní à pé. Eh, irú the last recession tá Only percentage only percentage ẹ gbọ́dọ̀ ẹ ó ní ó ní limit ẹ gbọ́dọ̀ wọ̀ ẹ mọ̀ kó tó di pé recession recession awọnú recession fully but for now a sì ní recession. tó ìwájà wo àwọn okoòwò tí wọ́n ń kó gbálé kẹ́ ẹ tó béèrè lọ́wọ́ eléyìí wá ní à kò sówó mọ́ ètò ọrọ̀ ajé ni ó dojú ìtorí ẹ̀ àwọn ṣe kó gbálé kí ló ń fà á tí àwọn okòwò fi ń kó gbálé àbáwọn ni wọn ní ìkóra ẹni ní ìjánu táwọn olóyìnbó ń pè ní discipline nípa ètò ìnáwó. èmi máa ní pọ́nà méjì ni because eh, nǹkan tó tó fẹ̀ ni ó wà broad ìjọba náà ní kíní tiwọn fault tiwọn hmm. àwọn èèyàn náà tá a jẹ́ business owners a ní tiwa ní ní ní ti ní ti ìjọba èmi máa sọ pé lack of infrastructure hmm. àwọn nǹkan bíi ehm, iná hmm. omi gbogbo àwọn nǹkan báyẹn ọ̀nà tó dáa ọ̀nà tó dáa gbogbo àwọn nǹkan báyìí tí gbogbo àwọn nǹkan báyìí tó bá tó bá wà níbi tó yẹ kó wà eh, cost of eh, doing business ó máa wà reduced owó máa ṣẹ́kù sápò àwọn àwọn tó ń ṣòwò so ìyẹn máa affect nǹkan tá à ń pè ní disposable income but ibi in a situation tó jẹ́ pé owó tó yẹ kí èèyàn fi bí ó yẹ kó ná ah, bẹ́ẹ̀ lóṣù kan sìn ó yẹ kó ná bẹ́ẹ̀ bíi two thousand naira fún eh, iná iná PHCN ó wá ná ten thousand fifteen thousand lórí diesel automatically ẹni yẹn máa gbé kinní yẹn. ó ti jẹ ó ti jẹ ó ti jẹ wọnú. ó ti encroach sínú profit hmm. nǹkan cost of eh, production nǹkan tẹ́ni yẹn ń ṣe nìyẹn. Hmm. so gbogbo ẹ̀ ìyẹn lápá kan ní tìjọba bọ̀ ní ti àwa táyè bá gbà wá a máa sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ bọ̀ ní ti àwọn tó ní business náà ìmí inú wa náà a kì í ṣe nǹkan tó ń pè ní visibility study business plan ká tó wọnú business. ẹ ṣáà ok um, uh, business plan ó wà very important ká tó lọ ká anybody tó wọnú because ó gbọ́dọ̀ mọ ibi tó ń lọ. Mm o gbọ́dọ̀ mọ ibi tó ń lọ o gbọ́dọ̀ mọ bí ok ibo ni ibo ni iṣẹ́ mi fẹ́ wà hmm. in the next two three years so gbogbo àwọn kinní lèèyàn máa lèèyàn máa gbéyẹ̀wò kéèyàn tó kéèyàn tó venture into business hmm. so táyè bá gbà wá a máa sọ a máa sọ̀rọ̀ mọ́ lórí tìjọba a dẹ̀ máa sọ̀rọ̀ mọ́ lórí àwọn kan tó yẹ kí hmm. àwọn àwa aládàáni náà ṣe. tó yẹ ká ṣe ẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó yorùbá ní dandan lówó orí túláàsì ni aṣọ òbúra ọ̀pá ní iṣẹ́ okòwò tí mò ń ṣe tí ò tí ì sí owó kankan tí mi ò tí ì jèrè náà máa ní kí n wá sanwó orí kí ni owó orí ní tún ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé wa. ah dandan lówó orí o because tá a bá láti gba in fact látàyé ayé àwọn bàbá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ni wọ́n ti máa ń ké kinní yẹn tuntun sí wa létí pé dandan even ìgbà tí mò ń bọ̀ níbi lẹ́ni náà mo rí tó gbé signboard gbà ẹ sanwó orí yín o ìtọ̀síwájú èkó ló jẹ wá lógún o gbogbo kìíní yẹn because owó orí yìí náà ni um, àwọn government náà fi ń ṣe eh, gbogbo nǹkan tí ó yẹ kó ṣe but táwọn àwọn èèyàn náà mi ì blame wọn mi ì because tí n bá sanwó síbì kan ó yẹ ká lè rí àǹfààní owó tí mo san ìgbà ń bọ̀ ń bì ó kòtò tá kàn. Hmm. so ẹni tó ń sanwó orí ó yẹ kó gbọ́dọ̀ ó yẹ kí ìyẹn máa jẹ́ ìwúrí fáwọn èèyàn náà pé ah ti bá sanwó orí o nǹkan bọ nínú news ojoojúmọ́ là ń gbọ́ tán níyàn kan kó bílíọ̀nù kan jẹ hmm. àwọn kan fight corruption àdẹ̀rẹ́ anybody tó lọ sí tán mú tán mú pé kọ́ tẹ̀ fi jófin tó bá ti fọwọ́ gbá wọn lọ́wọ́ báyìí wọn ni wọn ni kan máa lọ́kàn fi kids glove táwọn olóyìnbó ń pè ní kids lọ́ọ́ fi mú wọn so ìjọba ní fault lọ́wọ́ yọ̀bọ́kẹ́ ìjọba ní fault tiwọn àwa èèyàn náà a ní fọ because àwọn míì wà náà tó yẹ pé wọ́n máa mọ̀ọ́mọ̀ wọn ò ní sanwó orí wọn á ní pé torí pé torí ìjọba ò ṣe dáadáa fáwọn hmm. àwọn ẹlòmíì gangan máa mọ̀ọ́mọ̀ hmm. business ẹ̀ ó ń jèrè lórí ọjà o pẹ̀ hmm. ẹlòmíì máa mọ̀ọ́mọ̀ kò ní sanwó orí a ní pé òun ò san pé ẹlòmíì á máa lọ́gbọ́n àìmọ̀kọ́rọ́ yìí nǹkan tẹ́lòmíì tẹ̀kú máa ń ṣe tó bá ti lo business tó bá ti lo business name kan fún bíi ọdún mẹ́ta mẹ́rin tó bá ti dípa àwọn tax people wọ́n wá ń bá pé kó san ẹlòmíì ẹlòmíì lè ó lè change office hmm, ó lè lóhùn á pa business yẹn á ó lè pa business yẹn ti, a tún máa trade ló ẹ mọ̀ àwa náà ní tiwa ìjọba náà ní tiwọn. ìyẹn ni pé àwa gangan àwa aráàlú díẹ̀ lọ́wọ́ onílé díẹ̀ lọ́wọ́ àjò. most of it bẹ́ẹ̀ ni ìwà wa ó fẹ́ rí bákan. <laughs> tó ẹ̀yin aráalé mọ̀ pé ẹ̀ ń fọkàn bá wa bá lọ bí a ṣe ń bá ètò bàbá ètò tòní bí a ṣe ń bà bọ̀ wọ́n ní dandan ní ká sanwó orí ẹ má wò ó pé ìjọba ò ṣe nǹkan kan fún yín kẹ́ sọ pé ìtorí èyí ẹ̀ ní sanwó orí tó a lọ sí ilé agbára